káàbọ̀ padà gbogbo ibi tó wù mí nínú ilé ẹ̀wọ̀ oríwọ̀ ò ní gbàbọ̀dè olórin yẹn ní wẹ́rí wẹ́rí wẹ́rí mi o kò rí mi má gbàbọ̀dè wẹ́rí mi o orí yín ò ní gbàbọ̀dè tọmọtọmọ lóòótọ́ ni mo sọ lẹ́ẹ̀kan kí n rí gbálẹ̀ níwájú máa fi bàtà mi tí mi rí ẹgbẹ́ mi máa bọ́ bàtà mi máa fi gbàsẹ̀ gbẹ́ pé ọlọ́mọ ẹ̀ka olúwa ẹ̀ kó ṣe kí òye yín òye yín bàbá rẹ̀ ẹ tẹ̀síwájú. sọ́wọ́ kọ́lọ̀ òun máa ṣọ́ wa ni o bíbélì ní gbogbo ọjọ́ ni búburú ṣùgbọ́n àdúrà la fi ń ra ìgbà àti àkókò padà kì í wá ṣe pé alẹ́ nìkan náà ń da mi síta o ẹ mọ́ sì mí gbọ́ o alẹ́ nìkan kọ́ náà ń da mi síta ǹjẹ́ àwọn pé ẹsẹ̀ yìí wọ́n ń wẹ ẹsẹ̀ tí wọ́n dàda síta ẹni tẹ̀mọ́lẹ̀ báyìí yẹn náà ti rí àrùn ẹsẹ̀ yìí so gbogbo kìíní yìí kí ọlọ́run ọba ààbò rẹ̀ kọ́lọ́run jẹ́ kó dájú lórí wa ni a ti rí ẹlòmíì tán dẹ̀ ń ẹni tí ó dá kọjá á dẹ̀ fi fóònù pè kánú à client ẹ̀ tán wá sọ́dọ̀ ẹ̀ kó lè bá kó lè bá wọn fi jẹun bẹ́ẹ̀ ni mo sọ fún yín. why are people so wicked. ẹ báàbù náà ti sọ nínú Rome nine twenty ó ní nítorí ohun jíjẹ mọ̀ṣẹ́ bí iṣẹ́ olúwa ṣubú ohun gbogbo ló mọ́ ní tòótọ́ ṣùgbọ́n ẹbí ni fún olúwa rẹ̀ náà tó jẹ ní ọ̀nà ìkọ̀sẹ́ fi wọ́n lẹ̀. bọ ẹ̀yin kọ ẹ̀yin ọjọ́ yẹn tẹ́ ẹ mú kinní yẹn kúrò láyé ẹ ní ẹ ṣe jù sí gọ́tà ó ṣe jẹ́ ojú títì. àǹtí mi ojú ọ̀nà ló ti kó ẹ jẹ́ n sọ kínní kan fún yín àwọn àgbàlagbà máa ń pòwe kan wọ́n ní òrìṣà tó ń jẹyán ẹ̀ lè fún lẹ́kọ̀ọ́ the same white ni wọ́n but formula wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn iṣẹ́ kan ń bẹ yẹn tó sòótọ́ fún ilé ni àwọn iṣẹ́ kan ń bẹ tó bá fẹ́ wẹ̀ orí àkìtàn lọ́lọ́ wẹ̀ sí tó bá pọ́sì kò ṣe wẹ̀ sórí àkìtàn àní kò wẹ̀ sínú báf kó gbé e kọ́ lọ́dà sórí àkìtàn òótọ́ rèmi sọ fún yín abalẹ̀ tó ń parọ́ fún yín ń parọ́ fún yàn. ẹ mo mọ̀ pé kì í parọ́. sọ̀rọ̀ mi ti yé ìwẹ̀ mi orí àkìtàn lọ́ọ́ lọ́ọ́ dà sí bọ́ ọ ni kò tí ì bọ̀ ń kì í ṣe gbogbo pé àwọn gbogbo èèyàn náà kọ́ ni pé lọ wẹ̀ ẹlòmíì ọ̀rọ̀ lásán lẹ́ẹ̀fì bá ogun tó ń jà because àti ìwẹ̀ tẹ́ wẹ̀ àti ìtàn ní kókúnlẹ̀ àtẹn tó gbà wẹ̀ tó ń bẹ lọ́rùn gbogbo kìíní yìí atẹ́gùn ni atẹ́gùn náà ń bá ṣiṣẹ́. ẹlòmíì aṣọ lásán ẹ rí i pé ńgbà míì ní ìlànà aládùúrà tí ẹlòmíì bá wà ní orílẹ̀ àánú ńgbà tí wọ́n bá ṣiṣẹ́ yẹn fún un tán wọ́n wá ní aṣọ tó wọ̀ wá yẹn kí wọ́n ó fàyàmọ́ lára tó bá jẹ́ pé obìnrin bá ní àwọn wòlíì obìnrin ó nìkan bọ́ ọbẹ̀ o àmọ́ ní ìsìn àwọn kan ṣá ó ní bí wọ́n ṣe ń ṣe wọ́n fà sọ ya mọ́ lára tó ó póríṣiríṣi irú aṣọ yẹn wọ́n lè ní kí wọ́n bọ kó fi jóná kí wọ́n fi jóná sẹ́wárí aṣọ pé wọ́n ní kí wọ́n lọ sun aṣọ náà yẹn kó o bá pàṣíìfù ó do ẹ̀ tó ti kó àṣírí mo bá fún yín lónìí yẹn wọn lásìmọ́ sọ pé kẹ́ni yẹn kó lọ ra pẹtrú ọ̀ kerosene kó wá ibìkan kó jẹ́ kí kerosene yẹn kó mú dáadáa kó dáa sí kókó mẹ́. Hmm yes tó bá ti perceive ó dàn yẹn irọ́ ni wọ́n máa sọ ẹni tó ṣiṣẹ́ yẹn fún un lórúkọ àrùn ìtẹ́ni kò ń ṣe òun ti ṣe ẹlẹ́ẹ̀kejì kì í ṣe gbogbo aṣọ náà ń bọ́ jóná aṣọ míì wọ́n á bọ̀ á wà gbẹ́ ilẹ̀ báyìí wọ́n á bu pákó lé lórí á máa wẹ̀ lé lórí tọ́lọ̀ hmm. mi ti yé èmi ò ń bá àyàn kí o torí nígbà tó wẹ̀ tán ìwọ náà máa fún ní sọ́bẹ̀ wọ́n á bu yẹ̀pẹ̀ sí i yìí sọ obìnrin mo ń sọ. bàbá rẹ bàbá rẹ ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ àwọn onírọ̀pọ̀ ń gbòòrò tó máa pera wọn wòlíì pera wọn wòlíì pera wọn láfa pera wọn ní kíndé pé irọ́ ti pọ̀ jù báwo lèèyàn ṣe lè bọ́ nínú gbogbo àwọn irọ́ báyìí. òun láṣẹ kún fún ẹ̀bẹ̀ àti àdúrà pé olúwa ah, darí mi sí ipa ọ̀nà òtítọ́ rẹ irú ẹni tó wá fẹ́ kọ́ lọ́run darí òun sí ọ̀nà òtítọ́ béèyàn dẹ̀ ń sọ̀rọ̀ fún ẹniyẹn bá ń parọ́ ọkàn rẹ̀ sọ pé irọ́ nípa bẹ́ẹ̀ dẹ̀ ni bẹ́ẹ̀ bá ń bọ̀ lọ́ọ̀kan tó wà ẹniyẹn wà báyìí èrò onú ẹniyẹn yóò mọ̀ sáàmù tí ò jọyín lójú yẹn sáàmù thirty two ni. gbogbo ẹ̀yin tèmi nulẹ̀ mo ti bẹ̀ yín torí ọjọ́. mi yan mi yan kankan sáyìn bẹ́ẹ̀ o ẹ ń bá fẹ́ já rẹ̀ ẹni kó kàn jọkàn pẹ̀lú àwọn ìjọkàn kó tẹ̀ fi já irú ẹ̀ nà ọ̀rọ̀ máa sọ ara ẹ̀ jáde láti inú ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n á bí léèrè ah, ṣé wòlíì ni sáàmù thirty two tẹ́ ẹ̀ka sí yẹn psalm thirty two ẹgbẹ́ kọ́lẹ̀ psalm thirty two tó bá fẹ́ lọ rí wòlíì kankan anybody ẹ ṣáà máa ka psalm thirty two psalm thirty two bàbá rẹ ok tá a bá fẹ́ lọ sùn ní alẹ́ psalm wo ló yẹ ká kà. ní ẹ tí ìjẹ ń dá ọ̀rọ̀ tẹ́ béèrè hmm. pé bó o láṣẹ mọ wòlíì onírú àti wòlíì olóòótọ́ mọ wọn bí Mósè náà léèrè pé nípa báwo láṣẹ mọ wòlíì tọ́lọ́run yín ó ní wòlíì tó bá sọ̀rọ̀ tí ń tọ́wò ní bá rí bẹ́ẹ̀ ó lò ní kẹ́ ẹ bẹ̀rù òun hmm. ní kẹ́ ẹ ṣe kí ni o òun ni kẹ́ ẹ tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n nísìnyí àwọn kan náà wà lọ ń wà yídà yídà àwọn àlùpàyídà hmm. ọ̀pọ̀lọpọ̀ tí ọmọ á lọ sọ́dọ̀ wòlíì sẹ́rí sápá ń lọ sọ́dọ̀ wòlíì ẹ máa béèrè ọ̀rọ̀ wòlíì dàbí mọ́tò ni hmm. àwọn kan specialize lórí gear hmm. àwọn kan engine àwọn kan rìwáyà ni wọ́n àwọn wòlíì kan bẹ tí wọ́n ní pé a fún wọn láti rí a fún wọn láti mọ solution àwọn wòlíì kan bẹ ọ̀dọ̀ọ̀dọ̀ wọn ọ̀sọ̀ ń tọ́ ọba wa ni àwọn kan náà sọ pé báyìí fún ẹ àwọn wòlíì kan bẹ tí wọ́n ní pé kí wọ́n fi àdúrà jagun fàdá jagun yẹn ni pé a fún wọn ní àṣẹ orí ahọ́n hmm. so ó póríṣiríṣi so ńgbà tẹ bá dọ̀dọ̀ wòlíì àti hmm. wàá mọ irú wòlíì ń tọ́ jẹ́ òun ni kókó ṣùgbọ́n tí wọ́n ń pè ní pé wòlíì ni hmm. so kálukú wòlíì ló níbi tí Ọlọ́run ń lò ó sí àwọn wòlíì kan bẹ tọ́ pé tiwọn ni pé tí wọ́n bá gbé ìṣòro kalẹ̀ fún ẹ pẹ̀lú ògbólọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run ó ṣèyanu ṣùgbọ́n a ṣe yóò wù lọ́lọ́run àdúrà mi ni pé olúwa darí mi sí ipò ọ̀nà tó tọ́ fi mí mọ ọ̀nà rẹ ibi tó rí ń gbé mi lọ má jẹ́ kí ẹsẹ̀ ó ṣì mí darí. àmín hmm. àmín ọlọ́run òwò lè pọ̀ àmọ́ ọlọ́run máa ti ń àwọn tí ń sìn ní òwò. bá ẹgbà ẹgbà kiri tá a wí ẹlù ẹlù. ẹ sọ ìlú ẹni gbà kíní kan. <laughs> ó ìlú. <laughs> bá bẹ́ẹ̀ láwọn ni. gẹ́gẹ́ gẹ́gẹ́ gẹ́gẹ́ gẹ́gẹ́ gẹ́gẹ́. gẹ́gẹ́ tí gẹ́gẹ́. ẹ má lu gẹ́gẹ́ tí gẹ́gẹ́ o. àmì tẹ́ lu fẹ́ lu. ẹ gbọ́ sí mo wí. ẹ jẹ́ ká rè lé ilé là ń lọ. lọ́lé yìí. <laughs> tí mo fẹ́ sọ ni pé Orísun lè tò bá bẹ́ẹ̀ <laughs> ètò bá ètò bá bá ètò bá bá ètò lórí Orísun nìkan ló yá nọ́mbà yín and then àwọn àwọn yẹn sọ pé kí n máa sọ fún yín kẹ́ máa sọ àdírẹ́sì ọ̀dọ̀ yín yes wọ́n ní kẹ́ wọ́n ní kí n sọ pé kẹ́ máa sọ àdírẹ́sì ibi tí ọ́fíìsì yín wà because a lot of people wọ́n máa pe pe pe pe pe pe pe ẹ̀ ní gbé call so ẹ sọ àdírẹ́sì wọ́n ṣe lè rí yín. àǹtí ẹ̀yin náà sọ pé mi ò gbé call ìgbà yìí náà mo bó ṣe ń lọ. ẹ mo mọ ṣùgbọ́n ẹ sọ àdírẹ́sì <laughs> gbogbo yàrá lẹ mú báírò àti pépà kẹ́kọ́ lẹ̀ ó yá ẹ sọ àdírẹ́sì àti nọ́mbà nọ́mbà mi ò yí padà mi ò lu nọ́mbà méjì o zero eight zero three two one six one one four three zero eight zero three two one six one one four three tí n bá tètè gbé ẹ dákun ẹ kọ̀ǹtínú mi ì ní ilé sẹ́kítírì ọlọ́run ọba tó ń dún ṣùgbọ́n mo máa ń sọ̀rọ̀ kan pé ẹni tọ́lọ́run bá sọ pé èmi àti ẹ̀ ní nǹkan ṣe fúnra wa àjọ ríra báyìí àjọ sọ̀rọ̀. ó yẹ fún wọn ní àdírẹ́sì. wọ́n ti àdírẹ́sì tẹ́ wá béèrè ah torí pé wọ́n béèrè ni èmi òun. ẹ fún wọn ní àdírẹ́sì. àmọ́dá náà ibi tèmi wà ìpínlẹ̀ Èkó ń bí mo wà fún àǹfààní àti wọn wà ní ìpínlẹ̀ míì ní stéètì míì ọ́fíìsì mi wà ní Kétu níbikíbi tẹ́ bá ti ń bọ̀ ẹ wọ mọ́tò tó ń lọ sí Kétu mile twelve lábáyá látọjọ́ ta àbẹ́mọ̀ láti kòòdú ọ̀ láti ibikíbi ẹ sáwọ mọ́tò tó ń lọ sí Kétu mile twelve ẹ bọ́lẹ̀ ní ìyànà school bus stop number five five zero ìkòròdú road lọ́jọ́ mi ẹ bá yìí débẹ̀ ẹni kún fi ọ́fíìsì bàbá rẹ̀ hàn yín tàbí kẹ́ ẹ béèrè Las Vegas hair dressing salon inú ọgbà kan náà lájọ wà àdúrà wa ó gbà o. tó ó wẹ́yìn tẹ̀mí nínú ilé òun lẹ́sìn gbọ́yìn lẹ́nu gbà bẹ́ẹ̀ bàbá rẹ̀ ẹ ká wá fi pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ fún àǹfààní gbogbo àwọn tí wọ́n ń wá ọkọ tí wọ́n ń wá ìyàwó àti gbogbo àwọn mùsùlùmí pátápátá tó ń wá àdìyà tó yẹ pé wọ́n gba ẹ̀sìn ẹ pẹ́ pè mí ẹ máa wọ ẹ máa sanwó registration three thousand naira ní owó registration fún àwọn tó ń wọ́kọ tó ń wáyàwó káfíńrẹ́ pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ oh seven oh eight six five six double two zero eight ni nọ́mbà mi wà lójú amóhùnmáwòrán oh seven oh eight six five six double two zero eight I love you all.